وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ní kíláàsì tàbíru tí a ṣe láti àṣẹ ní jùmọ̀ tó kọjá ibi àyà tàdú ní sọ́tún jìn ó ní wà ánà wà náà Allah taqula al-insu wal jinnu ala Allahi kadhiba وأنا ظننا أَلَّا تَقُولَ الإنس وَالْجِنُّ على اللَّهِ كذب ọlọ́run ọba naréètì fún wa ẹ̀ka ń sàtàwọn àjànú ní pẹ̀lú anábì sálàlá ọ̀sẹ́lẹ̀m ọlọ́run ọba fi hàn anábì sálàlá ọ̀sẹ́lẹ̀m pé wọ́n ń gbọ́ kùránì kínké tó ṣe pé ta bá lọ pẹ̀lú zọ́yìn kùránì àti àdísìtì náà bá sọ̀rọ̀ ọlọ́run ọdún ta kà ní bẹ̀rẹ̀ tẹ̀sọ́tù jíìnì ó mú ìpánabí ó wà wẹ́ nípa present wọn àmọ́ lọ́wọ́n bá wá sọ fáwọn ẹni sọlá ọ̀sọ́lá bí wọ́n wà present nígbà tí wọ́n náà kékeré àní àgbàtà kéèkó kéèkó lára oore àti iyì tọ́lọ̀ sí fún ànábì ni pé wọ́n gbé mẹ́séèjì rẹ̀ ìlébà àwọn aláìka alọ́lébà àwọn àjọyọ̀ ẹgbẹ́ wọn wọ́n wá naréètì fún wa ẹsẹ̀ǹsì lè and uh, gẹ́gbà ti sàlàyé àṣògbà tí sọ́nù jí ní sọ̀kalẹ̀ ọlọ́run fẹ́ ṣe tẹ́sílíà fànàbí tẹ́sílíà ní pé ọlọ́run fẹ́ kọ́nsólà nàbí ó fẹ́ múnú rẹ̀ dùn ọlọ́run ọba fẹ́ fẹ́ jẹ́ kí nǹkan rọrùn lára ẹ̀ orí nǹkan tí ń gòtù kí ni nǹkan yẹn àṣògbà yẹn àgbótọ́ níbi tukú ọ̀díjà tukú sànẹ́sọ̀tẹ́lá wọn lọ sí tọ́ ìfẹ́ pétọ̀ ó ti gbìyànjú gbìyànjú àwọn ará mọ́kà ọgbà ọdọ̀ àṣùgbà tí màá lọ kọ́ ikú tó kó mọ́kà ní sílẹ̀sì ìṣẹ̀lẹ̀ so bóòlù ó sì jẹ́ iyì fánàbí àti tàbíbìtì òní wípé ìwà nábì má bànújẹ́ nípa wọn àwọn tó jù wọn lọ hmm? àwọn tó lágbára jù wọn lọ pé fáwọn gan some of them gan ẹ máa ń pè wọn àwọn gbódòdó wa nàbí lẹ́yìn ìgbà sábà òsánbà kan kọ̀ wọ́n tún gbé e lọ sọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ kódà bẹ́ẹ̀ tó ṣe kó wà ládùúgbò kan tí wọn ò fẹ́ kan mọ báàlù rẹ̀ lẹ̀ káwọn aládùúgbò rẹ̀ wá gbọ́ pé kódà wọ́n ń gbọ́ wọ́n mọ̀ amẹ́ríkà wọ́n mọ̀ uk ṣẹ̀mọ̀ pé wẹ́ẹ́ ni wọn kódà wọn bá bọ̀ lọ́wọ́ ìyẹ̀rẹ̀ ti lékun ẹ̀ then yóò máa jẹ́ bí ìfàbùkù kan indictment fún wá àwọn tí wọn ò gbà fánàbí wípé kìí ṣe pódòdó rẹ̀ ní òpílá èmi tí ń bẹ pẹ̀lú yín òyí ẹ̀sì ọdún mọ́kànlá sọ́mọ̀dọ̀ yorùbá ẹ̀ẹ̀kan náà làwọn ilé ìgbọ́ pé kìí ṣe pé bóyá mẹ́sẹ́jì Kùránì nìkan ní òpílẹ̀ ìyìnlẹ̀ nífẹ̀ẹ́ ti yín ẹ̀sì ìyọ̀pọ̀ so ara nǹkan tí ọlọ́run ọba jẹ́ kó yé wa nípa àwọn àlùjànnú ni wípé wà á nà lọ́nà nà alàǹtakùlà ìǹsù wọ̀nyínú alọ́wọ́ àbíkàbí àwa ó sì dá wa lójú àwárò sorry àwárò ipe àwọn èèyàn àtàwọn àlùjànnú wọn ò ní parọ́ mọ́lọ̀ wọn ò ní ròyìn ọlọ́run ọba pẹ̀lú tí ò ní wọn ò ní fọmọ títí wọn ò ní fìyàwó títí torí pé a ní trust nínú wọn pé ọ̀ pé wọ́n parọ́ fún àti wá tẹ̀lé wọn lórí ẹ̀ àtẹ̀lé wọn lórí ẹ̀ àmọ́ nígbà tá a ti wá gbọ́ Kùránì yìí tá a gbọ́ tá a lè ń pé ọ́ mistake la ṣe trust la fi tẹ̀lé o òun làwọn afáwọ̀ fi mú bíbà pé ó bá ti kan ọ̀rọ̀ àkídà especially nígbà tó bá ṣe fáwọn yẹn bá ti dàkídà ìlú láwùjọ because nítorí ẹ̀kọ́ rọrùn jù làkídà torí pé kò ní le àtẹni tó wà educated àtẹni tí ó wà educated lórí fitra téèyàn wá everybody yóò mọ̀ yóò ṣe ń kú ẹgbẹ́ màgbọ́n mi ojoojúmọ́ ni àmọ́ níjọ́ táwọn èèyàn bá ti wá dàrú láti dàrú tán so nílùú bàún náà ń kọ́ ó pàtàkì pé kéèyàn mẹni tí ó mọ àkéèdà rẹ̀ lọ́dọ̀ sọ fún mẹni tí ló ti dàrú tí ò yẹ kó dà ọ̀nà àwọn sọ́làfù wa fi lé lórí àwọn èèyàn tó ń promote ilé mọ̀lùkà láwọn fóun làwọn fẹ́ fi káwọn èèyàn mọ̀ lọ ọ̀nà tó jìnnà ni kọ́dà pé kó bá léèdì sí ìkànnì kò tún wá léèdì hmm? ọ̀nà tó jìnnà tó bá léèdì sí ìkànnì kò tún wá léèdì kọ́ sí padà tún fáwọn ṣúbà aṣùgbọ́n àtúnlẹ̀ wá ó dàbí ẹni tẹ́ fẹ́ sọ fún ni wípé bẹ́ẹ̀ bá bí ẹni bọ́ọ̀dì àtólọ́léèwé àti òlọ́léèwé wípé nínú fóònù yìí àti pépà yìí èwo ló wúwo jù hmm? fóònù àdúrà èwo ló kọ́ra kò ní láti mọ̀ ó ṣe jù pátápátá wá fẹ́sẹ̀ fẹ́ méje kó gbé lọ èyí ò ní ìdíkẹ́ àyẹ̀lẹ́yìn kéèyàn wá fi pé nígbà téèyàn ní mẹ́tọ́dù yìí kéèyàn wá ní ọ̀nà mẹ́tọ́dù gbọ́dọ̀ fi ṣe òun ni pé ẹ bá gbé scale wa ẹ gbé sórí scale kí lè léyìí ṣó oṣù five kí lè léyìí ṣó oṣù two pé therefore five is greater than two is earlier than two then this one is earlier than two àwọn kọ́ ní wípé ìyá àgbàlagbà ìyá arúgbó tó fọ́kọ́ fẹ́ fún oúnjẹ ó kú bí ó ṣe rí ìké ó kú bí ó ṣe mọ fáìlì bọ́tí nǹkan tó fẹ́ kú fún òfẹ́ kan nídìí tó ń lọ yẹn ẹgbẹ́ ìsọwọ́ e bá e pa ilé ìwò ilé ó tán ebi ìyá ń sàtà lọ́nà irun tí lókà láàmú ṣe lọ yóò fa nǹkan tí ò wúlógùn tó bá wá fagùn tán in the process especially fún pàfẹ́ mọ́ afẹ́mọ̀ géèbù afẹ́mọ̀ géèbù yá yóò wá ní tí ojú ṣùgbọ́n because ọ̀nà tó fẹ́ fi púfẹ̀ ọ̀nà tí ó fẹ́ kan sẹ́fù so làwọn àlùjẹ̀nu ń sọ wípé àwárò wàhálà tọ̀nà náà èso wàlùjínú lọ́la ìṣẹ̀lẹ̀ àwọn òrò pé kò fẹ́ kan sọ́ọ́sẹ̀ lọ́sàn pé àwọn èèyàn àtàlùjẹ̀nu wọn lè pààrọ̀ mọ́ lọ ni lè fi ìkàtọ́lọ́ àwọn òótọ́ sí tì lẹ́yìn ìgbà tán wí yẹn tán wọ́n ní ìrìn jẹ́sùn rẹ̀ náà ọ̀la nígbà tó sọ ẹ̀ ó ní gbọ̀nà náà wọn sọ̀dí kí náà fi ọ̀wọ́ lé ní aka wọn agbà wọn gbọ́ kó dodo wọn sọ mi gbólóhùn wọn tán sọ wípé lè láàyè sọ àhíbá tó wọ̀ wà lẹ́yìn bọ́lọ́wọ́n bá níyàwó ó ọmọ bọ́lá náà hàn tí wọ́n ń parọ́ hátà sẹ́mẹ́nà kùrọ̀ títà gbọ́ Quran nígbà tá gbọ́ Quran tán gbọ́ ah, ọlọ́run pa o lẹ́yìn rẹ̀ wà ánàwó ọlọ́run wà ánàwó káàmà rìjálì nàlẹ́yìn yàwòrò nàbí rìjálì nàlẹ́yìn ní ọgbàdùn information yìí náà ń kọ́ o ọlọ́run wọ́ọ̀dù wọn kìí ṣe wọ́ọ̀dù táwà fẹ́ka mọ̀ àtorí pé àwọn èèyàn máa ń lágbèjà ilé àfáàlìjà ló ń bẹ̀ o ṣe mọ̀ pé nǹkan tó bá fẹ̀kan ti wọnú náà làwọn èèyàn máa ń parọ́ ní bí tọ́jú ṣe ìbá ṣe pọ́ọ̀rọ̀ padà ti darí social media rẹ̀ tó ẹgbẹ́ ní ti gbogbo nǹkan náà láàárín àwọn èèyàn fẹ̀lẹ̀ sọ fún agan pé tó bá dá Amẹ́ríkà báyìí kò ṣe ti sinmi bí nǹkan bá se jìnà síyàn sí tó bá ṣe wọnú náà ni ọ̀rọ̀ sí máa ń kọ́ bẹ̀ òun ni ẹkiri pé níjọ́ tí lárúbáwá bá ti fẹ́ ròyìn èèyàn tó wà exceptional hmm, tí ò jọ ẹlòmí àbí nǹkan tó wà exceptional yóò pè ní ẹni àkọ́rì àkọ́rì hmm, bá ṣe fi ròyìn èèyàn náà ti fi ń ròyìn màtíríà wọn pé wàá kọ rí yé ṣe sáà tọ́lọ́wọ́n bá sọ irú nǹkan tó bá ti rí rí tí ò jọ tó mọ̀ ẹ́ àwọn èèyàn máa fi ń pèsè álámù ìjìnlẹ̀ ẹ́ àbí álámù màláíkà ẹni hmm? tí ìpéyàn bá ti mà tó rí ó sọ pé ó kọjá wọ́ọ̀dù yìí ó ti bọ́ sí rẹ́mù fíkṣà pọ̀fẹ́ pọ̀fẹ́ pọ̀fẹ́ òun lẹ́sìn rí pé ńgbà táwọn obìnrin tọ́lọ́ ọba ń sọ fún wọn ọ̀rọ̀ Yusuf kí ni wọ́n sọ máa ha dá báṣàrọ̀ ìhádá ìlà màlàkó kẹrì eléyìí téèyàn bí ó ti kọjá téèyàn lè àwọn náà tó lè ṣe màláíkà torí màláíkà ọ̀fẹ́ kan ní wà nílé àti làásì ò lè Eh, àmọ́ àà ah, ah, beauty yíò owó ẹ̀ it's not of this world now alamul insilawa yìí alamul jinn ń bẹ alamul malaika bẹ so alamul jinn àti alamul malaika alamul gẹ́gbù ló jẹ́ sáwọn so everything tó bá ti ṣe péyàn bá ti ń wò pé kò jọba nǹkan ó dùn síbẹ̀ òní so làwọn ti sọ tó bá péyàn ní àkọ́rì àkọ́rì ni pé ẹ̀ẹ́fẹ́ ń tì sí ọkùnrin kan jẹ́ àkọ́rì àkọ́rì lọ́rọ̀ bá wa ẹni ìyẹn wọ́n wá láwọn àlùjànnú jí gbé hmm? gbàtà àlùjànnú jí gbé àwọn àlùjànnú wá fún láwọn information kan sáà pé kò tó jọ lóbi wa ó wá dé padà sáàrin àwọn èèyàn wọ́n máa ń fà àwọn àkàkà fún àtún ògbọ́ orí lọ́nà àwọn àlùjànnú báyìí tàbátà bẹ́ẹ̀ jẹ́ wáyé kẹsẹ̀ fíó lẹ́sàn-án gbogbo nǹkan ní ọ̀pọ̀ ìjọ́jú so pé irú nǹkan tó nye yẹn ti lágbàwá ń pe gbogbo nǹkan tó bá ṣe kó ti yàtọ̀ sí irú nǹkan tó ṣe déédéé tá àwọn pé àkọ́rí ká ìmẹ́ni yìí ọkọjá àgbàfáàlú ní àkọ́rí hmm? iṣẹ́ ẹni yìí á màtíríà yìí ó yàtọ̀ sí so ọlọ́run bá dípò lówà mọ́ sóra yìí pé ẹni àlàmù kọ́dà kìí ṣe àlàmù nìkan bí nǹkan bá ṣe bẹ́yìn ò bá ṣe rí sí òun náà ni ẹ̀rọ òsè pọ̀ ọ̀pá rẹ̀ ṣe ṣe ẹ̀sìn mọ́bí táwọn yẹn ti máa ń lò òun lẹ́sìn rí i pé ẹni tí kì í bá sábà rí léèkì márùn èèyàn táwọn èèyàn sábà rí ni máa ń tóbi lójú ẹ̀yìn torí pé wọ́n máa speculate kò sínú nǹkan tó ń gbé ẹ̀ tó máa ń tóbi lójú wọn wọ́n lè ní á ah, bó ṣe wà kìí rìn bó ṣe wà kìí yàgbé nílẹ̀ wa kìí rẹ́rìn nílẹ̀ wa kìí ṣe kíní kankan nítorí pé wọn ò rí rí so àwọn kan náà máa ń lò láti fi rí ráyè fúnra wọn hmm? pé ẹni tó rí rí ó sì máa ronú tó pọ̀ nípa rẹ̀ so torí pé àlùjànnú alámùjínì ọlọ́run ọba ló fẹ̀ka lè sọ fún wa nípa rẹ̀ èyí ó ní láti jẹ́ exceptionally honest and truthful kẹ́ẹ̀tó lè gba information nípa ìjọba bẹ́ẹ̀ kẹ́ẹ̀tó lè gba information nípa ìjọba ló wà honest gan tó gbẹ́yìn náà ti bá àwọn nǹkan tó jọ náà kọ̀ òun náà làwọn fẹ́ ń parọ́ ẹ bá béèrè láti ọ̀tá àwọn èèyàn ti ń sọ̀rọ̀ àkúdà ayá hmm? ibi títàn rẹ̀ máa ń parí sí òun náà pé wọ́n jáde báyìí ṣe ń wo báyìí ó ti lọ ṣẹ̀wọ́n gbogbo ẹ̀ ibi títàn rẹ̀ máa ń parí sí mo rí àdè yìí lọ́jà kọ́dà kan lẹ́gbàá kan síjọ mẹ́ta mo wá rí wọn lọ́jà wọn ta kíyàn kan ní ilé ìdọ̀rùn ẹ̀ dámọ̀ ọlọ́lé àbíkẹ́sẹ̀ nígbà ibi títàn parí sí ọ̀rọ̀ kọ́ ọmọ wálé kíyàn ẹ̀ ní rọ́mà àwọn yóò máa parọ́ ọlọ́run náà ti fún wọn sérò àwọn àlùjẹ̀mú kan agán wá surprise bí wọ́ọ̀dù tí wọ́n ń ṣe rí àwọn wá súnmọ́ wọ́ọ̀dù tí wà àwọn ń rí wọ́ọ̀dù tí wà ju bí àwa ti máa ń pawọ́ sọ̀rọ̀ bó la ṣe mọ̀ ọlọ́run bá sọ fún agbá tó sọ̀rọ̀ nípa ìbílẹ̀ ìnáwó yàrá ọkùnrin wúwà wákọ̀ bí lúhù mi àìsùn látara òkú òun àtàwọn ọmọ ogun rẹ̀ àtàwọn fámílì rẹ̀ àwọn ń rí níbi tẹ́yìn ò ti lè nù ayàkọ̀ àwọn mọ̀ much nípa wà ju báwa ṣe mọ̀ nípa wọn and the commission are very very important hmm? ọ̀rọ̀ bá jẹ́ kó yé wa pé gbogbo àjẹ́ ọ̀nà kọ́ ní sòrò gbogbo àjẹ́ ọ̀nà kọ́ ní sòrò tí ó fi padà máa kọ́ṣà pé àtẹ ẹlòmínà tó náà bá ń ṣe irú kí àtọ́ ní àlìjànú ló sọ̀rọ̀ lórí ẹ̀rẹ̀ kankan má tún wò àlìjànú ní ń parọ́ náà wà ó torí sẹ́yìn pẹ́lú mi náà ń bẹ tó ń òkú lójú ọba àlìjànú máa ń bá a sọ̀rọ̀ rá ó sọ pé nǹkan báyìí lè parọ́ báwọn ẹni tó máa ń parọ́ náà àlìjànú jẹ́ parọ́ àwọn lágbára àwọn sì

àwọn tání kò sí kankan ń jẹ́ kàhánà kankan kò sí mọ́ pé dàtí ká sọ wípé àlùjànnú kan gbọ́ kankan ó wá ní líǹkì pẹ̀lú ẹnìkan tóun náà jẹ́ adágbégbà olóògùn babaláwo tí àfíìlì sí pé òdodo tàbíyàn náà wá gbọ́ ló wá páàsì sí náà lòdodo wà lọ́dọ̀ rẹ̀ pé lásìkò yìí tàbí kò sí mọ́ iná àwọn tá sọ iná àwọn afá àríkọ́dé ìyá iná àwọn afá àrí àbúlé àbáṣà lóko òkèrè àtàwọn míì ara àwọn kan tó sọ pé hmm, lẹ́yìn bí lọ tó sì kú díẹ̀ hmm? tó sẹ́kù pẹ̀lú ìmọ̀ ibùn hajjá sọ rẹ̀ hmm? ṣùgbọ́n mo fẹ́ Eh, Imam Nawawi ló mú wá fi ṣẹ́rù sọ́yìn mùsùlùmí ọ̀rọ̀ yẹn sì dá nígbà tí ń sọ pa àdéhìsì fáwọn ìṣẹ̀lá ọ̀sẹ̀lá Muawiya bin Al-Hakam As-Sulami ó bí ànábi ibi àwọn kẹta àwọn tó ń já ìléyà ó ní wípé àmọ́ lọ lè bá wà kó hàn àwọn kan wo iṣẹ́ àwọn tí wọ́n ní líǹkì pẹ̀lú àwọn àlùjànnú fáwọn ìsọ pé iná hùn lẹ́sùn ìṣe ní ọjà máa fẹ́ kan fàlàtà àtúnṣe so níbi àdéhìsì yẹn kọ́lé ìyá mi wà sọ gẹ́gẹ́ náà ó sì gbà wá pé káná ti kà hánà ti fi làárọ̀ sàlásàtọ̀ àtúntò pé kéèyàn jẹ́ káhìn lọ́dọ̀ lágbáwá ẹni tí ń wọṣẹ́ ẹni tí ń fadágbégbá ẹni tó ní líǹkì pẹ̀lú àlùjànnú ẹni tí ń sọ pé òun mọ tó pamọ́ irú iṣẹ́ yìí lọ́dọ̀ lágbáwá ìpín mẹ́ta táìpì mẹ́ta ni ẹ̀rọ àkànṣọ́mẹ́ṣà yìí tó fa àti gbọ̀rọ̀ sàlàyé ẹ̀ ní wípé anytime tàbá fẹ́ ṣe hamlo nosos tàbá rí nosos èèyàn gbọ́dọ̀ kẹta máa fáàtì tó lọ pẹ̀lú nosos yìí that is àwọn tẹ́sì Quran àbí hadith ṣe rí fáàtì tó bá lọ pẹ̀lú nosos yóò jẹ́ kẹ́ ẹ mọ ibi tẹ́ gbé nosos lé àmọ́ lọ́pọ̀lọpọ̀ bá máa ń ṣe mistake a ma ń túnú túnṣù pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ lásìkò tiwa tí ò sí lásìkò ìgbà tí násù tá ń tú hmm? tá bá fẹ́ ṣe báyẹ̀ tó ẹ̀ka ṣe ní pé ká kọ́ tú násù náà ká pé sí násù náà wá fẹ̀ka kó ilé ìsinú not that ká sọ pé òun ni násù òun so kọ́lé yà sọ wípé mẹ́ta ní táìsẹ̀ alákọ̀ọ́kọ́ ahduha yakunu lil waliyun min ọmọ nìyàn tó ń jẹ́ káhìn tó yá bàbá aláwo tẹ́lẹ̀ ní ìgbìkan tó lóun gbòṣẹ́ tó hmm? yóò ní ọ̀rẹ́ kan àbí ọ̀gá kan àbẹ́ni tí ń àfi ṣe tí sí tí ń pè ní àlùjẹ̀nú àlùjẹ̀nú ló tálíjà ló sì ní price tí ó béèrè lọ́wọ́ ẹ̀ yóò sì fẹ́ bọ́ sí ni yóò pè yàtọ̀ sí kókó lọ́ọ̀ tó kó nídìí agbára ẹ̀ yóò ní yọ̀bírùhù bí máa yẹ̀sàrí kùhù mínà sámọ́ ìmínà sámà tó bá yìí ni ó máa sọ fún ní nǹkan tí àlìjẹ̀nú yìí jí gbọ́ ní sámà ẹ̀ kọ́rí yàrá pé wàhálà kẹsì this part táìpù kàhánà tó ń lọ pé mẹ́ta ni irú ilé bá tọ́lá mìnìhínà bá àpọ̀lọ́rùn nàbíyà na sọ́lá láti gbà ti gbá nàbí dìde láti gbà wọ́n ilé ìtàn because wọ́n gani Kùránì sọ wà á nà kúnnà náà òmìnira màá ìdẹ̀lẹ̀ sáà faman yastami al-an yajid lahu shihaban rasara kó ìtòlùkọ́ ayà ń kọ́ wà lamasna sama atẹ́sì sama àrífẹ́ à ah, nǹkan má ti ṣẹlẹ̀ i'm try láti penetrate i try láti gọ́ sí tá a máa múlẹ̀ àti harata ṣẹ̀dídá wọ̀ṣùgbà tó security lágbára ó wà full of security ó dàbí ẹni tó ti pé ó ní ìfẹ́ tí wọ́n gé ní entrance pé ah gbogbo bí táwọn ń gbà ẹni wọ́n ti blọ́ọ̀kù wọ́n sáà ń wò wá ní o àlè o a rí pé sáàmà kún kẹ́kẹ́ harata ṣẹ̀dídá láwọn tí wọ́n ń sọ wọ̀ṣùgbà ó tún kún kẹ́kẹ́ ní àwọn ìràwọ̀ tán ti ń jù wá ìràwọ̀ ti ń jù tó tó di pé ànábìdé lásìkò jàìlíyà bọ̀ tó rí kọ́lọ̀ bá bẹ́ẹ̀ rí ọlọ́run jẹ́ kó pọ̀ sí lẹ́yìn àtọ́sọ̀ yẹn tán wọ́n fà á kí ló lè fẹ́lẹ̀ wọ́n wá àwọn ní pé wà á ná kúnná ẹgbẹ́ kan kúnná tẹ̀bá pọ̀ sí ẹ̀ kúnná pẹ̀lú fàmọ́ yẹ́sàmíl ààlà kọ́ ìdà ní a níbi tá a máa ń jòkó ní páàtì sámà náà sí àsámà tààbí ma ń gbọ́ fàmá ń yẹ sàmì ìlànà ẹn tó bá gbọ́ nìsìn tó bá fẹ́ gbọ́ nìsìn nìsìn èjì làwọ̀ ṣì ha bá òwúrọ̀ sọ̀rọ̀ yóò rí pítọ̀ ìràwọ̀ fún ojú ó ti gbóde tí wọ́n fi tútù ojú mi tó tẹ́ bá ti kọ̀sídà àlàáàmù pẹ̀lú kúnná hmm, nǹkan yẹn tó ṣẹlẹ̀ náà lànà fi ń wádìí káàkiri pẹ̀lú hadisi taaka hadisi ibn abbas kí ló ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ kílẹ̀ ìdírí báyìí ó wá kó di pé wọ́n di bá sùn mákàlá ní máa kà kó pé ni ọlọ́run ọba fẹ́ ṣe ọba ò fẹ́ kí ẹnì kankan kó ní excuse àbí confusion nípa mẹ́sẹ̀jì tí ó pa náà because only the last message bó wá sí pé bánàbí sọ̀sọ́lá sí ń gba wá yìí àwọn àlùjànnú náà ní access òdodo ma wà lọ́dọ̀ àwọn méjèèjì ẹ́ àwọn ilé náà ma claim táwọn ilé ìlú àwọn náà ma claim tó bọ́lọ̀ òfẹ́ kí ọkọ̀ búlọ́ọ̀kù kọ́dà tẹ́ bá sì ti wò parí súrà yìí ọlọ́run bá lè fàá alimul ghaib fala yuzhiru ala ghaibihi ahada illa man istada min rasuli fa innahu yasluku min bayni yadayhi wa min khalfihi ọlọ́run ọba ló mọ tó pamọ́ nǹkan tó pamọ́ kò ní fi hẹ́ nìkan ká àfẹ́ tó bá yọ́nú sí lójúṣẹ́ òjíṣẹ́ tí ó bá wá fún ní gẹ́gbù yóò ọlọ́run tún protect message yẹn fa iná òjíṣẹ́ tó kùn bẹ́ẹ̀ nìyẹ̀dẹ́ wọ̀mí ọ̀fàlùfẹ́ before message messenger títí tó fi wá dọ́dọ́ ẹ̀kọ́ ọlọ́run protect pé ẹnìkan kan ò ní ní access sí message yẹn hmm? kò ní ní access pé bí tẹ́ ń bọ̀ wá látọ̀dọ̀ ọlọ́run tó fi dọ́dọ̀ màláíkà tó fi dọ́rọ̀ òjíṣẹ́ tí ó sọ tó bá tó ìṣẹ́ àmà tó ń bá àtàn kọ́ pé kí àlìjẹ̀nú àbáṣà àti nǹkan tó mix nǹkan mí ìmọ̀ tó bá fẹ́ sọ òun protect ló sọ pé ń bẹ́ni ìyàdẹ́ yìí mímẹ́ ní àdé ni pé from the point ìgbà tọ́lọ́wọ́n bó ti sọ tí mẹ́sẹ̀jì òbí dọ́rẹ̀ ẹ́ ọ̀mìn kọ́lùfì yìí tó bá tó dọ́rọ̀ rẹ̀ sáà kọ́ńgbà tí ó bá tún sọ tí nǹkan má mix rough order gbogbo tí ó fi sọ ní òfin sọ ọlọ́run lóhun ti bẹ́ẹ̀ lè yá aláma hankọ́d abúlà bó rí sáà láti rọ́pẹ́ kọ́lọ̀ fi lè fi hàn wípé àwọn òjíṣẹ́ ń kọ́ ní tó ń gbé fún wọn bóun ti sọ náà ń gbé pẹ̀lú e. tẹ́yàn bá wo nǹkan tó parí súra ó sọ̀pọ̀tì ìpíkà pé kò sí káàánà kankan lẹ́yìn tó kàn gbọ́sọ́nà ẹwà bẹ́ẹ̀ tí ń bọ̀ tàwọn díẹ̀ díẹ̀ ìtawà rí ní ìjẹ̀lẹ̀ ń kọ́ ibi táńkì tó sọ fún ọpá eh, táńkì sọ̀tẹ́lá wà ń jòkó tó sọ pé ìyàwó bá já this muslim yà tí nǹkan báyìí bá já lásìkò ìyà ilẹ̀ kílẹ̀ máa ń wí ní ah, àgbọ̀ pé wọ́n bí èèyàn ńláńlá àbí èèyàn ńláńlá kú táńkì bá sọ àwọn ọ̀fẹ́ ẹ̀kọ́ títọ́ lọ́n bá ti dìsáìdì àlámọ̀rí eh, àwọn màláíkà kan wà lókè jù ní hamalat arsh Hmm? tí wọ́n bá decide yẹn àwọn màláìka ó mì yẹ wọn báyìí wọ́n gbọ́n báyìí tí wọ́n fi tẹrí ba fọ́lọ́wọ́n ọba wọ́n ṣe subhanallah tábà mi gbogbo sọ́mọ̀ méjì bí sọ́mọ̀ ṣe nìyẹn àwọn màláìka tó wà ní sọ́mọ̀ tó tẹ̀lé àwọn náà wà wípé ah ọ̀tàkùn kan ṣẹlẹ̀ tí tí ó fi di sọ́mọ̀ àti ayé àwọn tó wà sọ́mọ̀ ilẹ̀ ayé wà gbé ìlú lọ́wọ́ bá ń sọ wọ́n sọ fún wọn ibi táwọn ti ń béèrè yẹn àwọn àlìjẹ̀nú sẹ́mọ̀lẹ́ ayé nìkan náà làwọn lè gọgọjú sọ́nà òdúnìyà sámà tí ó wà nẹ́ẹ̀sì tí wà pé kóun làwọn náà rí ilẹ̀ làwọn lè gọ sí so ibi tẹ́lẹ̀ ìbá ti ń béèrè bá kí ló tẹ̀lẹ̀ tó sọ fún díẹ̀ tóun gbọ́ mójúmọ́là náà ni kí é gbọ́mọ̀ sọ̀tí ọgbọ̀ population bá adéyẹmí òkú ẹ̀zàmù adéyẹmí òkú tóun ṣe òun pé

pé káyìn nínà kan nina? so irú àdíìsì yẹn tá a bá gbọ́ pé ká gbé sí lóòótọ́ kejì dẹ́ gbogbo àwọn so ká gbé sí ti ń ṣẹlẹ̀ ní jahiliya hmm? àkọ́kọ́ ni pé áyà súratul jinn kò sọ wípé bóyá já even before káràbì tó dé o ni fàwàjàdìná amúlì àtàràfà ṣẹ̀dí ìdàmọ̀ṣọ́wà ó tún pọ̀ sí ibi láàrín ìjàlíyà náà ìrà ọdún máa ń jábà ń bọ̀ kó mọ́ sí pé pọ́pọ́sì ẹ̀kọ́ ni pé ẹ̀fẹ́ jùkù máwọn èèyàn tí wọ́n ń gbọ́rọ̀ so tabawo ọlọ́run fẹ́ protect wa ó fẹ́ protect ẹ̀ kẹ́ mọ́ ọ̀sẹ̀ tí ó sòkè dán yóò àpèlè kálíjà ló súnmọ́ kẹmọ́ kẹmọ́ mi kẹmọ́ kàhánà ẹni tó ti kàhánà pé yóò wọ́n sẹ́ yóò ti bíbọ̀ wá láwọ̀ yóò àpèlè kẹmọ́ mi kẹmọ́ ṣẹ́yọ̀ ọlọ́run ti sọ fún ṣọ́ọ̀tà àwọn sọ àṣọ àárọ̀ pé ṣé Muhammad jọ bẹ́ẹ̀ so àwọn nǹkan yẹn lọ́rọ̀ kò á ní sọ́pọ̀tì tọ́ ní kọ́dí ìyá ń sọ wípé ọ̀rọ̀ wípé ẹ̀ẹ̀káyìnù kan ní wàlí ìkan náà wà ìjànú tí yóò mọ̀ fún ní information pẹ̀lú nǹkan tí ń jí ẹ́n wà ádàkẹ́ pàtì yìí bá kọlá nìhínà bá kọlọ́gù nàbí yàrá kọlá àwọn táwọn náà mọ́ wọn mú kẹ́ kí ní sí máa ráìkì nǹkan kọ́ lè yàjọ wà fún wa lẹ́gbàá fún mi àfáàní táìpù kàhánà òun ni alìjẹ̀nú náà mọ́ fáwọn ẹ̀rẹ́ information kò ní ayọ̀bírọ̀bú kálìjẹ̀nú fún èèyàn rẹ̀ tó jára kó fún ní information bí ma yẹ́ tọ́rọ ó yẹ fúnnù fi àkọrìl àt nǹkan tí ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ sọmọ̀ fáwọn mú káàkiri ìyẹn gẹ́gẹ́ lè yí tó sẹ́kù

àgbọ̀ ah, wọ́n ti dìbọ́ọ̀tù déwálé àgbọ̀ but àwọn òmọdé wálé kò jẹ́ ká ní stress lábájá fẹ́ ṣe ìyàwó àgbọ̀ gbogbo nǹkan táwa náà ń gbọ́ àlùjànnú náà máa ń píkẹ̀ òun náà ní signal bọ̀ kí ní máa wá ń ṣe òun ni pé kó tó di pé ọ̀tọ̀ ní kálùjànnú ní information ọ̀tọ̀ ni kí wà níyì rẹ̀ kó wà interested in the body tí yóò wúlò fún ṣẹ́gbọ́míyé wípé ní ṣìdá ẹni tí ń pè àlùjànnú tó jọ rẹ̀ rẹ̀ tí ń tẹ gbogbo tí ń pè tí ń rẹ̀ tí ń ṣe ìbádà rẹ̀ àjànú wa gbọ́ information kan lẹ́kọ̀ọ́ kó tó lè wúlò fún ọ̀rẹ́ rẹ̀ kánú torí pé sáré ti ṣe ni pé òun fẹ́ túlẹ̀ níbẹ̀ àkẹ́ẹ̀dìká wá bá kó ní hmm, ìjọba yóò tẹ̀lẹ̀ kó tó lè rí so kọ́nà information bá wà ṣebí kẹ́kọ̀ọ́ àti gbogbo yẹn náà ló sáà ní interest pé òun ní information yìí so ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn àlùjẹ́mú náà tó máa ń sọ̀rọ̀ ilẹ̀ wọ́n máa ń píkì signal àti information lórí ilẹ̀ tí kìí sí sáwọn kọ́lé ìyá àti ìtọ́ tó lára táìkà ánù ó tó bá píkì ẹ̀tàn wà máa fáfíyà ánìhù ní ma kọrùbá àwọ̀bá ọ̀tà nǹkan tó bá pamọ́ fún ní ètò súnmọ́ àbẹ́ tó jìnà àjànú irú ilé wà láàyàbọ̀ olùwòjú pẹ̀lú rẹ̀ sì wà so gbogbo àwọn tẹ́rí táwọn náà máa ń sọ fáwọn náà fẹ́ máa ti ń ṣẹlẹ̀ yàtọ̀ fáwọn míì táwọn jẹ́ fọ́njẹ́ fọ́sà fọ́njẹ́ sísà ẹlòmíì náà ń bẹ gbogbo àwọn tẹ́sẹ̀ tó lágbájá wà ń tẹ̀lé ohun rí na ó ń ṣe kí ní kankan àjẹmú lè fún ní information ń jẹmí ọ̀la tẹ́ bá ti wò lọ́pọ̀lọpọ̀ ọgbà information ẹ̀yọ̀ kan náà ní máa ń correct tí ẹ wọ́n wà fẹ́mi lẹ́dọ̀bá ọ̀kan bẹ́ẹ̀ náà pásọ̀ nàìjíríà ní tó wà tó padà fi níyì lójú àwọn èèyàn padà fi ń dá wọn lójú òjú fún ní information pé Abacha ó pé Abacha ò ní pẹ́ kú ó sì bọ́ sáà tó ní táìpù ẹlẹ́ẹ̀kejì ní táìpù wọ́n ní eléyìí kò sí pé ó jìnà ó lè wà lakinnahum yasdukun wa yasdukun àmọ́ ìbò ìbèlé ìná ǹkọ́ wọ́n máa ń parọ́ wọ́n sì máa ń tó lórí èyí tá bá fún náà kọ́ bí wọ́n sẹ́mọ̀ pé ní sí information ẹ̀kọ́ ló ní ó sì ní ìdáwọn ẹ̀kọ́ client yóò kógbó kí ní ètò fi lè nípa wọ́n máa ń parọ́ wọ́n sì máa ń sòdodo so ah! wọ́n hmm? náà yóò án tàbí kìhìm wọ́n sàmà òní ní ààm ìgbóyá kábìlì fún àbí kágbọ́lọ́dọ̀ wọn is general píkọ́dà àtà èyí kálìdẹ̀m náà pé ìkáàkiri náà kọ́ ó bá dọ́dọ̀ wọn náà kọ́ ìrọ́ pọ̀ ju ìgbà tó wà ń bẹ̀rẹ̀ odi méjì òun lẹ́bi gbọ́ pé gbogbo àwọn míì torí pé àlùjànnú ti fẹ́nìkan ní information ó wẹ ẹyọ kan ó correct ó parọ́ èyí ó ti prediction hundred ẹyọ kan náà ló get right níjọba gẹ́ẹ̀tì ẹ̀rọ ọ̀gbìn yóò máa parọ́ yóò ní ọlọ́run ló sọ fún yóò rọ̀ ní ọ̀kan mẹ́rin àbátan yóò àti ti ń sọ fún òun jẹ́ president Nàìjíríà ọlọ́run ló sọ fún hmm? kò jẹ́ president ní òkùnbára contest mọ́ àwọn èèyàn rẹ̀ sì bí pé ah bóò ní fọ́lọ́wọ́ wà parọ́ ni ọwà ìjòkó sí ibìkan so ẹlẹ́ẹ̀kejì nu asáàlì tẹ́lẹ̀kẹta nínú àdúràwò ànúwà olùkàhánà òní alìmọ̀nà ìjìmú àwọn tó pé ìràwọ̀ sá làwọn tọ́jú tí wọ́n wá líǹkẹ̀ mọ́ṣẹ́lẹ̀ tọ́ eléyìí fàáza dọ́gbù kọ́dé yà pé irú ilé yàhlùkùlọ́hù tààlà fi ìlìbáàdì náà ti kú wà tá má àwọn kan bẹ́ẹ̀ náà àwọn ẹ̀fọ́ lọ́wọ́ bó fún wọn lágbára níbi ìrùkà yìí ti fi pé àwọn lè lé ǹkẹ́ bẹ́ làákínà lẹ́gbẹ̀bà ìhì àbùlà àwọn òun lẹ́sìn ní pé gbogbo àwọn èèyàn tán máa ń kílẹ̀ òfẹ́lẹ́ ayé ọ̀pá rẹ̀ àṣírí máa ń dé à ń torí wípé à ń bá wa á ọ̀kẹ́ bá rọ wọn lọ́bẹ̀ẹ́ hmm.

sẹ́ẹ̀sì mọ̀ pé ẹni tó fi lọ sí ẹni lọ́dẹ̀ kan tó máa tí ó wù kò ní sọ pé ó ti babaláwo kọ́ babaláwo nínú ọ̀rọ̀ nínú òfin yóò lè gbowó lọ́wọ́ by four percent by kéré kan by kéré kan tó fi inú òfin sọ pé ètè ń wí nù hmm? wọ́n ni wà láti kò fi èyí ẹ̀dán àwùlá hmm? wọ́n ni wà bí adam fani nínú nǹkan tàjíbì ní àlàárọ́fà wàsọ̀ híbu ha àrọ̀ kí ni jẹ́bẹ̀ wọ́n wà lẹ́nu yẹ̀sẹ̀dìlù alàlùmúr bí àbábí wọ́n mọ̀kàndìmáàtì yẹ̀dá ìmọ̀ àìfàṣà ha ni ẹ tó ṣe pé nìsín ó ti láwọn tools ó láwọn mẹ́rin tẹ̀fóòn ni ó padà máa jẹ́ indikétọ̀ tó bá báyìí rìn kàyó jẹ́rí báyìí tó kó tí stọ́dì rẹ̀ àwọn olé yóò jẹ́ ìgbàmìlẹ̀ kò ní in essence in tí afẹ́fà yọ ń bí kiri òun ni wípé a rí àwọn àfáàjẹ́ kó yé wa pé kàhánà pẹ́ ọ́ndà kàhánà náà rí pé alìjànú lè pík information For kìí ṣe sánmọ́ nìkan làlìjànú ti ń pík information i think that point ká mọ̀ so that a ní mixed it mọ̀ ní because ọlọ́run bá sọ fún wa pé àwọn alìjànú yóò yẹsẹ̀rẹ̀ kó náà sáàmà àbí ọlọ́run pé ala innahum anis sam'i lama azulun pé ká gbọ́ yẹn àti yẹ̀wọ́n kó mẹ́ ọ̀sọ̀ fún láti fáwọn sọ pé ní ìsọ̀tún gbọ́ iná nìna ṣẹ̀dún náà ni àyà náà wí hmm? òun náà ni àyà náà wí ṣe mọ̀ pé ilẹ̀ àmọ̀kọ́tọ̀ kọ́tọ̀ ṣàbùn fàákẹ́ sọ́tọ̀ hijri àbí o ní pé ẹni sọ́tọ̀ uh, sọ̀fàtà ẹni ó pí kẹ́ kọ́tọ̀ àbí fàgbà ọ̀ṣẹ́ àbùfà ṣẹ́wọ́n náà ní sùúrà sọ wípé fàmán yẹ́sà mail an àbí yẹjìlá ó ṣe àbà rọ́sọ̀dà kí ni rọ́sọ̀dà mi àrọ́sọ̀d àbí àrọ́sọ̀d omi alhafil nǹkan tí ń pòsẹ́ẹ̀tì kan tí ń sọ ṣẹ́wọ́n mi ṣẹ́yẹ kọ́tífà lọ́kọ́tífà yẹn ìtumọ̀ ẹ̀ náà ni yẹ́sàrì kúnà sáà ẹ̀wọ̀n sẹ́yìn ó fẹ́ jalè nǹkan because nǹkan pẹ̀lú lè pẹ̀ ẹni tí ó mú nǹkan fẹ̀ kó fìyà ẹ́ kọ́tùpàlù kọ́tùpàlù pé yóò sáré fẹ́ píkẹ̀ bọ̀t ìrọ́ ló mú ẹ́ torí pé kò kẹ̀kan rí ibi súnmọ́ bí tí ó ti ṣe ẹ̀gbọ́n even at that tí bá ti ń súnmọ́ lè ṣe ààbò ti tẹ̀lé àmọ́ kò sọ wípé bóyá ìdàn náà lè gbé information wa kò wá sọ pé information yẹn gbọ́dọ̀ wá láti san tó wẹ́ bàbá nínú yẹnjú kòrò yẹnjú ẹ̀ wọ́n ma ń gbọ́ kọ́lá bàbá nínú wà dìtẹ̀ bá gbogbo sẹ́ǹsẹ̀ ọ̀rọ̀ yẹ tí wọ́n gbọ́rọ̀ alìjẹ̀nú ni wọ́n wà fi rọ́pùn yẹ alìjẹ̀nú ti bá èèyàn sọ̀rọ̀ information nìsín ẹgbọ́n mi alìjẹ̀nú ti fún ní information ṣẹlẹ̀ ẹgbọ́n sẹ́mọ̀ ipe tí máa ń ṣẹlẹ̀ time differentials náà wà láàrin ìgbà tí kan ṣẹlẹ̀ táwọn kan gbọ́ káwọn kan tó gbọ́ ní ìsìn báyìí kankan ti lè ṣẹlẹ̀ lábújá tó ṣe pé àwọn táwọn jẹ́ close ní wọ́n ti mọ̀ ẹgbọ́ ó dá lẹ́tà ìgbógbọ́ torí wọ́n fọ́ọ̀dì wọ́n fọ́ọ̀dì tọ́ irú ilé yẹn àlìjẹ̀nú lè ti gbọ́ nínú bàtà àwọn fọ́ọ̀bù tó wọ́n fún wà níyẹ̀ because that hey second party wa so ko so owo wa paro eh bàbá ya ti kú wọ́n sọ fún e mo eh I have a vision. God told me, yóò wò yóò jẹ. So, àlùjànnú sì ń fáwọn èèyàn ní information. But ká sọ wípé báyìí information tán fún wọn, sámà náà wọ́n ti ń bọ̀. Ní ti súra ilé ìfẹ́ establish ọ̀lẹ́ pé kò sí òun kan báyìí lọ. Ọ̀rọ̀ kọ́dọ̀ ìyá ni mo kà yìí. Hmm? Then nínú àwọn àfa tó ṣe pé òun náà tó sọ̀rọ̀ nǹkan báyìí òun ni ó sọ nǹkan tó tó pàtàkì kí n kà àwọn náà tó fáwọn kọ̀ǹtínú nígbà tí

Okay. At the 5,000, 5,007, Bukhari, but ọrọ abúlábásà kúrútù bin mo fẹ́ káàmẹ́. Nígbà tí Nàíjíríà ṣe ṣàrú ọ̀rọ̀ yìí. bá rí afẹ́ ìpàdà mọ́mọ́ kan ní ìbá rí tèrè Now, Abúlà Básìlò Kótòbí, níbi àdísì yẹn, ẹ̀rì ẹ̀dùn kọ̀kọ́ ọlá Kótòbí lọ́pọ̀ tí kò jìnà púpọ̀ bẹ́ẹ̀ jẹ́ paragraph ẹ̀ tẹ́bàwò ṣọ́rọ̀ fàtàlùbárí lẹ́yìn kọlùhù the first paragraph then second paragraph náà tó bẹ̀rẹ̀ pẹ̀lú kọlùhù hmm. then lẹ́yìn the then third paragraph náà bẹ̀rẹ̀ pẹ̀lú kọlùhù níbi third paragraph lẹ́tì wá rí kọ́lá al-Qurtubi Abul Abbas al-Qurtubi níbi ṣọ́rọ̀ fàtàlùbárí 5762 tó ìmìnà ajá ń ṣe ṣàrò tẹba ibi ṣàrò yẹn ẹ̀rì ní paragraph mẹ́ta paragraph alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ pẹ̀lú kọlùwú paragraph ẹlẹ́kẹ̀ẹ́jì bẹ́ẹ̀ pẹ̀lú kọlùwú paragraph ẹlẹ́kẹ̀ẹ́ta bẹ́ẹ̀ pẹ̀lú kọlùwú lọ́ndà kọlùwú paragraph ẹlẹ́kẹ̀ẹ́ta yẹn gbàdẹ́bà tó wo line one two three four five six níbi line ẹlẹ́kẹ̀ẹ́fà ní kọ́lá kúrútùbì kúrútùbì hmm? sọ wípé kánú fìlìjà ìlíyà يترافعون إلى الكهان في الوقائع والأحكام àwọn lárúbáwá láti jàìlíyà wọ́n máa won gbé ọ̀rọ̀ wọn lọ ọ̀dọ̀ àwọn adágbégbà àwọn tán ń woṣẹ́ àwọn ọ̀bá awon àwọn tán ń rí náà fìlìwọ̀kọ́ ìwọ̀n àkà ẹni ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ àbẹ́ni ìdájọ́ tán bá fẹ́ wọn lẹ́gbọ̀n báwọn lè mọ̀ pé látòjà ìléyà wọn máa ń gbé lọ́yọ̀ wọ̀yẹ̀rẹ̀jẹ̀rúnà ìlà àkọwàlẹ̀ yìí wọ́n sì máa ń padà sí nǹkan bá sọ wọ́n máa ń rí láìlú opinion sọ ọ̀pọ̀dé kọ́tà àti kàhánà bilba fani muhammadiya kàhánà wípé èyí ó máa gbọ́ ọ̀rọ̀ tátọ́lá ìjànú láti sámá ìyẹn ti kọ́ọ̀tù pẹ̀lú gbígbà náà bí dìde ẹwà gbọ́tọ̀ wí láàkín bá kí àfihàn júúdì mọ́ ìyàtà ṣàbá àbí bọ̀ ó sì sẹ́kù láyé ẹni tó òun fẹ́ máa jọ ìgbọ́sà pé gbogbo ẹni professor tó bá ti wà kọ́dà kó má ní reality ma ẹgbọ́ àwọn àpò sì mọ́ jíṣọ́ hmm? wọ́n sì mọ́ sí lọ náà àwọn àpò òjò ogun ẹ̀ wọ́n mọ̀ apàrọ̀ yòókù náà ma láti bá kí àfihàn júúdì mọ́ ìyàtà ṣàbá àbí wọ́n sábàtà náà yóò á ní ìtìyà rẹ̀ náà yóò pé ká má lọ lè bá wọn òun ilẹ̀ lápọ̀dà náà sọ̀làrọ̀ sẹ́lá fàlàyé nílùú ìtìyà nìmú wọ̀là òun náà fún fèsì pé kàhánà ti kọ́ọ̀tù ó tẹ̀sí pé náà hajar òun lọ sí pé ó sẹ́kù àmá díẹ̀ àmọ́dọ́rọ̀ kò á ní sọ́pọ̀tù fún ìyẹ̀mọ́ kìí ṣe gẹ́mùsọ kìí ṣe pẹ̀tùmẹ̀ ní pé kó tó di wípánàbí ìdé àwọn àràwọ̀ máa já ìràwọ̀ nja já hmm? ṣe pọ́kú sí ẹnu nígbà táwọn ẹbí dé tọ́lọ̀gbọ́nà bí já sí ní pọ́kú sí pé àwọn tán yọ nǹkan gbọ́ òní ọlọ́run ọba wa yìí and Quran jẹ́ the last message kí nǹkan kan kí nǹkan kan má dàrú kí nǹkan kan má lọ́mà kí nǹkan kan má jọ òun lè fi rí i wípé ìgbà tánàbí ó dé ẹ́ lògùn òfin ṣiṣẹ́ náà òun lẹ́gbẹ̀ẹ́ lásìkò tiwa ògùn òṣìṣẹ́ mú tó bẹ̀ sáyẹ́ǹsì ní padà ní gọ́ọ̀sì mọ̀ pé tí ó yìnbọn lókù bí pé kọ́lọ̀ sọ pé tọ̀ gbogbo nǹkan tẹ́jà ní láti mọ̀ látọ̀dọ̀ ọlọ́run ìyókù ọ̀pọ̀lọ ìgbè ẹmọ̀ ọ̀pọ̀lọ ń ṣe òkú ìyẹn ló fi ẹkó ṣe pé ló fi bá àwọn mùsùlùmí náà lẹ́dà tọ́kọ́ gba wájú mùsùlùmí ló dà àwọn mùsùlùmí àwọn àfá mùsùlùmí táwọn bá jù pé ẹ̀pí kò sí kòrò àfá lọ́dọ̀ pé gbogbo superstitions kò ní sí kó tó di pé christianity tó gbà wípé ẹ lè lo observations kẹ́ ẹ ti arrive síbi tí truth wà ó lè làwọn fi kẹ̀kan pacific àwọn scientists ẹ̀ ní rí inú islam wípé ah, àwọn mùsùlùmí o wọ́n alẹ́nìkan o òun lọ observation wọn torí pé ọlọ́run bá ti fọpọlọ tí wọ́n mọ́ tí wọ́n pítọ̀ wá yìí ó ti dé ó sì fi ọ̀rọ̀ superstition kó pé any other thing tá a bá nímọ̀ tí wá yìí ọlọ́run bá pè wá sákèésí pé àfàlà ayá ń gbòòrò náà nílẹ̀ yìí kíkà sí náà pé wàkà ayé mi ayà ẹ̀ في السماوات والأرض يمرون عليها وهم عنها مؤمنون سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق àwọn àyà yẹn wàfíl àti àyà tún lè mọ́kìní wàfí àfúsíkòm so lẹ́ẹ̀kí ní rí pé kan pé ẹnìkan ó lóun gẹ́ẹ̀kì kankan through observation káwọn aláṣẹ mùsùlùmí káwọn àtàkù bọ̀ kí kìrìsìtẹ́nì tó gẹ́ẹ̀tì ẹ̀rá ìtòrí òun ni pé ń jọ tí yẹn fi lè gẹ́ẹ̀tì ọ̀rọ̀ bí nùbú ṣe wá tẹ́ẹ̀dì tọ́tẹ̀ ọ̀rọ̀ ilé ayé ló rọrùn láti lọ bá wò kọ́ nígbà táwọn mùsùlùmí tó padà ní progress òun táwọn èèyàn kó superstition bá àwọn ẹ̀dá ọlọ́ gbogbo àwọn ẹ̀bàdà máa gbọ́ tàn tí wọ́n sọ pé nìkan bẹ àlùwàlá kan tó ti ṣe náà nílò fún forty years pé àlùwàlá kan fún forty years ẹ̀ma ẹ̀mí ó dèrè pé ṣẹ́ níyàwó àbí kìí sáà tó tó lè fẹ́ẹ́ tó àwọn ìjà àlùwàlá ó sàgbà tó lọ ó bá fi lè níyàwó wọ́n mú ìkódá ìjáná bá kún wẹ́ wọ́n á ti pé wọ́n ń pọ̀ sí àwọn ẹ̀rìn lára náà látẹnu mhm. so gbà ní gbogbo àwọn kìíní yìí dé ẹ̀yìn eh, àwọn kìíní kan wòlé ọlọ́run kìíní kan sí kìíní kan kìíní kan ẹ̀rí eh, àríkẹ́ àwọn òlé ọlọ́run lè dájá kìíní kan lè di kìíní kan nàkọ́ torí pé nǹkan kan bá bọ́ kẹta pure tẹ́lẹ̀ so tá a bá gbọ́ eléyìí yé báyìí a sì tọmọ káwọn àdìsí yẹn náà ló kù náà lọ bọ̀ kí n kà fi hàn wá pé ara àwọn àfáàtì wọn náà sọ lórí pé àlùjẹ̀mú lè máa lọ pé àtọ́lù àtọ̀ kó sì fún ọ ní bẹ́ẹ̀ tó sì yóò sì tú because nǹkan tó tẹ̀ka ń sọ pé kà ṣẹlẹ̀ ìwọ òkà tí ìgbọ́ ni ẹgbọ́n mi ẹ̀hẹ́ ó ti ṣẹlẹ̀ sí ìṣẹ́gbọ́ ọlọ́dún ìdájọ́ rẹ̀ ẹni kọ́ information tí wọ́n bá ti gbọ́ ní ìlú láti kú láti jẹ ìta sáàjẹ̀ ló wà àwẹ́ tí ò sí wà àwẹ́ tó wá sọ kalẹ̀ pé wọ́n yá ti kú ẹ̀yìn jọ́dọ̀ àwẹ́ náà wọ́n fẹ́ jọ́ ọ̀nà lórílẹ̀ rẹ̀ tuntun so pọ́ǹtì yẹn wà very very important pé àpò làbẹ́fẹ́ sí pàtó láwọn àjọ ló gbọ́ mọ́lẹ̀ wọ́n tún wá ń gbọ́ wáyé káàbọ̀ pé wọ́n sì ń gbọ́ náà ní bọ́lọ́wọ́ bá ṣe wá torí pé àwọn áyà tó tẹ̀lé áyà yìí ó fi hàn pé wọn kọ́ mọ́ sọ ìgbà tọ́lọ́wọ́ bá sọ ilé ìtàn wá sọ fún wa pé wà ánàmù káànà rìjálù mìíràn ní ìyàwó mìíràn jí ẹ̀yìn ó rí pé ọlọ́run bá ti establish ní pé líǹkì gan bẹ láàrin àwọn èèyàn àtàwọn àlùjẹ̀nú àbí pẹ̀lú ayà pé àwọn kan bẹ nínú àwọn èèyàn wọ́n máa ń sáàdì àwọn kan nínú àwọn àlùjẹ̀nú ẹgbọ́ ọlọ́run bá dé pé yíwa pé líǹkì bẹ láàrin àwọn èèyàn àtàwọn àlùjẹ̀nú even without pé ọ̀rọ̀ sámà kí níyẹn upgrade ni pé líǹkì ti ayé

àwọn èèyàn kan nínú àwọn àjẹ̀nú fàzàdú mọ̀mọ̀rọ̀ àkọ́ ìgbà táwọn àjẹ̀nú wá rí pé wọ́n ń àwọn ẹ́ wọ́n wá lékún ìtumọ̀ ayà yìí ẹni tu bí ọ̀nà mẹ́ta wípé àwọn kan àwọn èèyàn nígbà táwọn afọ pẹ̀lú wọn yóò fàzàlú ọ̀hún akọ́ àwọn àlìjẹ̀nú wá tẹ̀kan wá jẹ́ kí ìsọ́nù wọn dọ̀lá lò ó tún ìlú ìyàfọ́dà kan gbára lé wọn hmm? tún sọ fún pé báyìí kan bẹ̀bá tún báyìí ní ẹ̀ tó rọ́ ha kù sí dọ̀lá ẹ̀tọ́ lè tún pé àwọn kan bẹ́ẹ̀ náà wọ èèyàn wọ́n máa ń wàtọ̀ wọ́n ń gbára lé àwọn ọ̀kan náà àwọn àlùjẹ̀mú fàzàdúhù mọ̀rọ̀ akọ́ ó wá jẹ́ torí rẹ̀ táwọn àlùjẹ̀mú ti ló sí ìsẹ̀ǹsẹ̀ wọ́n wá ń dẹ́rù bà wọ́n sí hmm? tó jẹ́ pé yóò jẹ́ ìyẹpẹrẹ hmm? ìyẹpẹrẹ àti máa tó rọ́ hàtò sí ismu ẹ̀ṣẹ̀ àti máa tó rọ́ hàtò sí àìwò àléébù àti máa tó rọ́ hàtò rọ́ hàtò sí ìrólùmù hmm? so whichever one tẹ́yàn bá tún bẹ́ẹ̀ pé nígbà táwọn àlùjẹ́ ní ti gbé àpẹ́dà eléyìí o wọ́n kà wá lọ́gàá àtẹ̀kán ti dọ̀gá ìyìn àtàlìjẹ nínú àwọn náà ń tẹ̀ka ń wá mìtì ìdí wọn sí ọ̀kan jẹ́ wọ́n wọ́n ń yẹ pẹ́rẹ́ wọn sí ọ̀kan wọ́n jẹ́ wọ́n ń lé kán lékún lẹ́sẹ̀ ọ̀kan jẹ́ wọ́n fa àlékún wọn ó lékún sí tọ́ tẹ́ bá wo áyà yìí ọlọ́run bá dákọ̀ lè já lórí ẹ̀yìn ó ìgbà kọ̀ lè já lórí ẹ̀yìn in táwọn sálàpù wá according to ìtúnú kọ́ yìí mọ́ wí ọ̀lá òní wípé kò sí òṣìṣẹ́ àbánirádì nínú àwọn àjọ kò sí òṣìṣẹ́ àbánirádì ọlọ́ nínú àwọn àjọ pé n tí àwọn ní òun ni lóró àwọn olùkìlọ̀ tó ti pé wọ́n gbọ́ lọ́dọ̀ ànábì kan wọ́n máa lọ lè kìlọ̀ fún wọn hmm? ní bó bó láti lè mọ̀ yẹn wọ́n lọ́wọ́ àwọn ọ̀gá nígbà tí ó sọ ní sọ́ra fún ilé ìdáná fara ọ̀gá ìṣe yẹn sàmì ọ̀nà ìṣọ̀hán pẹ̀lú àwọn àtúntò فلما حضروا والمنطقوا فلما قضي ولوا إلى قومهم منذرين wọ́n lọ fáwọn àjọ wọn kí lọ fún a ní láìra ọ̀fẹ́ àkíkọ̀ tó wọ́n ti lọ kí lọ fún òṣìṣẹ́ láwọn ó jẹ́ ìnùkọ́ ìrìnà wọ́n àkọlápù wọ̀ sí èèyàn gan lè kí lọ sí lè mẹ́nu فلولا نفر من كل فرقة منهم ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليه لعلهم يرجعون káàrí nínú yí àwọn kan tó ti wá nǹkan bá lọ fún jihad àwọn kọ́lọ̀ lè kọ́ nípa ẹ̀ bọ́bá kọ́ pẹ̀ tó káwọn wá lè kọ́ káwọn kìlọ̀ fáwọn àjọ wọn táwọn ọ̀pàdà ọlọ́wọ́ bá ń lọ pé ká kìlọ̀ lẹ́sà tó mi sànàbí ọlọ wọ́n wá ní àáyà tó wá sọ pé ya máa ṣáàlì nínú òní àlàmì àti kùn rọ́sùlòmínkú ó wá pé rọ́sùlòmínkú ó yìí ya máa ṣáàlì nínú òní ìmọ̀kọ́ yìí mọ̀ pé èyí ya máa ṣáàlì nínú òní tọ́lọ́ àbáwú rọ́sùlòmínkú kù mí ìgbóbẹ́ àwọn méjì ló jẹ ètí rọ́sùlòmínkú bá ti lọ báwọn èèyàn ìtumọ̀ ti kọ̀rẹ́kù pé ṣé òjíṣẹ́ ò wá láàrin yìí hmm? nítorí báyìí tí mo bá rí nílùú àní tíráìkì mi kárí tíráìkì bá ń bẹ bẹ́ẹ̀ dáhùn tó ń jẹ́ out ọkùnrin tó ń jẹ́ fákúlọ́dì àmọ́ àmì déjì kọ́ àǹkọ́rù mọ́ ẹ́ bọ̀ kó ṣe rí pé níjọ́ tí inú gbogbo wọn méjì wọ́n ní pòfẹ́sọ̀ tó pọ̀ àmọ́ pòfẹ́sọ̀ wọn áùtù ní gbogbo ẹjọ́ nísìnyí báyìí ó dàbí kí n sọ fún yín nísìnyí lápá náà ibi tí pòfẹ́sọ̀ ti pọ̀ jù ní èkìtì sọ kò ní ìgbé gbogbo olé èkìtì ó lè fi bẹ́ẹ̀ sẹ́sì ibì kan náà ló kọ́nsẹ̀tẹ́tì sí ní tẹ́kọ̀ọ́sẹ̀ pé sọ ẹ̀sì fún gbogbo òjì pé ọlọ́run bá kàn bá èèyàn àtàlùjẹ̀nu tó bá dákọ̀ rúṣù ló mí kún hmm? tó bá ti wà nínú kan wọn ní kó ti kọ̀rẹ́ jù torí pé kò sí kankan náà sálàkù àti sọ pé ìjẹwà náà nínú kan yóò fi mú fi ní ṣébí sàlàyé rẹ̀ wọ́n á sọ fún pẹ́tọ̀ bọ́ láti wá sí pẹ̀lú àyà pípẹ́ tí bọ́lá wọn bá sọ wípé wọ́n máa sáná mìíràn sílé wọ́n sáná mìíràn pọ́blẹ̀ kọ́mìíràn sí ilá nìjálá mú bí ilé ọlọ́run nìjá lọ́nà mú ilé wọ́n wá ń tọ́wọ́ annáwó ká náà nìjálá mẹ́rin ìyàwó tó náà bí nìjálá mẹ́rin ọlọ́nà pa àwọn àjọ náà ní ìrìjá tí tọ́lọ́ bá ti pa àwọn àjọ náà ní ìrìjá lọ́tọ̀ ilá ìrìjá kọ́lá ìrìjá ìrìjá lù èsì tí kò sọ yìí mọ́ sọ níbi tọ́lọ́ pé ìrìjá tẹ́lẹ̀ ní pé ìrìjá lọ́nà ìdíni ni wọ́n wí pé ọ̀dà wípé àwọn pé ìrìjá lọ́nà ìfọ́ṣọ̀ ìrìjá lọ́nà ìfọ́ṣọ̀ ó ní ọ̀rọ̀ tí náà ṣòro sọ pé ibùdó àṣọ pé wà ìsìláàmù rìjà ní alàlùjì ni ká pé àwọn àlùjẹ̀mú ní rìjà ni à ń tọ̀rí ìtàṣìbí wọ́n lè ṣàkàrà a sì ń kan wé nǹkan ni ẹ̀yìn pé tó bá ti lo rìjà lò fún èèyàn náà láti pé tó kọrẹ pẹ́ lọ́dọ̀ máa nìyẹn gẹ́gẹ́ ní rìjà lò tó gbé gẹ́gẹ́ ní léwu kú ìyí máa rìjà lò ní tó wá papọ̀ ibi ìjà ìsàmì ìtòlógbé kí ni fàdínà rọ́jùlá gbólóhùn rọ́jù lédè lárúbáwá ismon lè zákàrí báálígì nígbà ìpàdé àbọ́jú ismon lè zákàrí albáálígì nígbà ìpàdé ọkùnrin tó ti bàlágà àwọn ọmọ rẹ̀ bẹ́ra wọn pè ní rọ́jù lọ́dọ̀ lọ́gbọ́n àmọ́ torí wípé ọlọ́run ọba fẹ́ sọ̀rọ̀ àwọn àlìjẹ̀nú fún wa irú rìjáàdù tó lò fáwọn èèyàn náà ló lò fún àlìjẹ̀nú gẹ́gbẹ́ ìrètí tọ́lọ́run bá náà ti tọ́ náà níbi ìbẹ̀rẹ̀ níbi sóràtò eh, kọ́ pé wàí sọ̀rọ̀ náà ilé ìka náfààrọ̀ mìíràn jù ànáfààrọ̀ lọ́dọ̀ lárúbáwá èèyàn ni wọ́n ń lò fún tó bá ń lò fẹ́yàn àti lò lọ́lọ́pù ló bá so àwọn sọ wípé àyà ìṣẹ́ àwọn wípé àwọn kan bẹ nínú àwọn èèyàn tí wọ́n ní ní pẹ̀lú àwọn kan nínú àwọn èèyàn ńláńlá nínú àwọn àjẹ̀mú ọlọ́ni fàzà ọ̀rọ̀ ẹ̀ sọ olùmí ni pé wọ́n ní sísọ rẹ̀ ẹ̀yìn ó mìíràn yìí pé àwọn kan bẹ nínú àwọn èèyàn tó ń sin àjẹjẹ̀nú ọwọ́ ajé pé bí wọ́n ti sin wọn ìjọsìn wọn tó ń ṣe yàn ọwọ́ ajé kí dọ̀lá lọ́wọ́ tó lé kókò tọ̀rọ̀ hapò mìíràn yìí fún bẹ́ẹ̀ tọ̀rọ̀ hmm? hapò mìíràn yìí fún pé àwọn àjẹjẹ̀nú wá jẹ́ kí a ti má ṣe àṣìṣe àtẹ̀ṣẹ́ ìyìnyàn kò lè kó dàbí tó fi ṣíríkù fún nǹkan tán ṣe àìdá tàbá tún rọ́hà sí gbóyìlò ìyẹ̀pẹ̀rẹ̀ yóò mí ní pé nígbà táwọn èèyàn yẹn ti rí táwọn ìjẹ̀mẹ́ yẹn ti rí pé ah, wọ́n ló ń fi pè wá wọ́n ti pé ah, àwọn jù wọ́n lọ wọ́n wá fún wá ìnkírísì wọn ní ìyẹ̀pẹ̀rẹ̀ kàbí wọ́n kó ìbẹ̀rù sí wọn lọ́kàn sí òun lẹ́bìí pé ó dúró kò dúró ẹ̀yọ́ ìgbésẹ̀ máa ń sọ̀rọ̀ fún wọn lẹ́yìn kan tó gbòòwò ìgbìnà kan gbogbo bẹ̀rù ni ṣèkílẹ̀ tí wọ́n ní kóhun ṣe wọ́n bá ọwà lọ lè gbé yà rẹ̀ ọwà bí ìjọ mẹ́ta àdá ló gbó tó bí kú o ìbẹ̀rù ìtumọ̀ kan ìtumọ̀ ní ìtọ́ni pé wọ́n tó wá ní wọn fún láti ní tó táwọn àpá àwọn tí ń sàlàyé ọ̀rọ̀ yìí òní pé wàzálíkà anna rọ́jú láti jàìlíyà èèyàn lásìkò jàìlí káàna ìdá sáfàrọ̀ tó bá travel fa amsa tí bá fi ń di ọ̀sán márọ̀lẹ́ ti kọ́pùrìmẹ̀l art tó wà ní ilẹ̀ òkú ilẹ̀ tí kò sí kòkó ń bẹ̀ desert tó ti fẹ́ kù òun nìkan náà kí lè yàn wà rí kọ́ọ́lá yóò ní àóòrò bí sẹ́yí bí hádàlùwádìí ẹni tó jọ́gá yìí tó jọ́gá yìí bá lè yìí mo wá kọ́ pẹ̀lú rẹ̀ mi ṣáre túfà ha ìkọ̀ níbi aburú àwọn ìjọ rẹ̀ àwọn tí wọ́n nílàkáì àbí tí wọ́n lè kọjá àlà ẹ̀ eh, tí wọ́n wà of conduct nínú ìjọ ẹ̀ ṣẹ̀mọ̀ bá àwọn àti náà ti máa ń sọ àwọn ọmọ onímọ́tò àti gbogbo wọn arékò sọ pé ọ ni bóyá eh? oh, ló Igwe ah láwàjá ó ti ní wọ́n tí wọ́n pè ẹ̀hìn to wọ́n sáré tó lè sọ pé tó sàmì ní títọ̀ láwàjá ló ń kọ̀ǹtró bíbá ẹ̀ tó ní pé tẹ́nìtì bá ti tẹ́lẹ̀ táwọn bọ́ìsì rẹ̀ bá dé wọ́n ah ti kwale lè wọ́n ah ìgbìmọ̀ fún gbọ́dọ̀ débi so tó pé nígbọ̀dì tí bá tí wá ń bẹ̀rẹ̀ ni so irú rẹ̀ náà dójójọ́ làwọn lábáwó ti pé tán ó ti dé nìkan láti fẹ́rù tí ń bà àóòrò ìsẹ́yìrì adàlùwádìí ní sáré súfàá ẹ̀kọ́ sùfàá àdákọ̀ tẹ̀sí irú àwọn táàkọ̀ yìí táwọn fẹ̀ẹ́ tí ó sùta tí ó bá ti rí sẹ́yìdì bàbá ẹlẹ́wà nígbà rẹ̀ so àwọn èèyàn wà wí bẹ́ẹ̀ sábà wá wí bẹ́ẹ̀ tán fàyàbí tù fi jìwà rí mìíràn ẹni yóò lè sún bẹ́ẹ̀ ó ti wà kùtà pẹ́ẹ́tì hátà yóò fi kí tí ó fi jí hmm? in fact ibùdó jẹ́ ojú tó mú kí sọ̀kan wá ní orí confam but nǹkan sáàkà zazu masere ni ó ti mú wa ó pè ní àdíṣù kardam bún àbí saidan and sorry ó ní ẹni yìí ó sọ pé kọlọ́dìtù máa á bí ilà Madina fi hajjá èmi àti bàbá mi a sí Madina àwọn kàkàkà fún bùkàkà kan pé akọkọ onye ẹ̀ṣẹ̀lẹ̀ nígbà kan kọ́ dápọ̀ ànábì ẹ̀ sọ mẹ́ṣọ́ ọ̀rọ̀ ànábì ní mọ́ta fa àwa nàìjíríà bíi tu ilà àrọ́ ìdáná nígbà kan awa ń sáàbù lọ sí alẹ́lé ẹnìkan tí ń da ẹ̀sìn àwa sùn sọ́dọ̀ pé gbàtí ń bá fi ń sáàbù lọ pàtó àdéhùn àsùnsọ́dọ̀ ẹ̀sìn bẹ̀rẹ̀ fàlámà ń sọ́sọ́ ìgbà tó di àárín òru olùjì áàpù já àbí ìgò hmm, ìkòkò kan bá dé wọ fàákàtà hàmàdà ní ìgbà ó bá mú ẹran kékeré kan ní àwọn ẹran tí lè dá ọmọ ẹran rọ ní ẹni tí ń dẹ̀rán lájídé fànádá ó bá pẹ̀lú pé yá á mẹ́rọ̀ lùwádìí wọ́n tó gbé ló ń kọ́ tó ń kọ̀ǹtò wálé yìí tó ń kọ̀ǹtò bòdè yìí àyè yìí jára hmm? aládùúgbò ẹni ìṣọ fanada munadi ńlá nàrọ ẹnìkan bá pèpè sáàmù káàrí ó ní yá sarhan arsèlè zimu ní jẹ sarhan yá sarhan arsèlè òyìn yìí dọ̀nà fàyídà hamalu yẹ ṣẹ́dù orí ìlítẹ̀ ọmọ ẹran ẹ nígbàgbà orí ẹmọ wọ́n dígbà wọn áta hmm. dákàlà fún ghana hmm. ó ti wọnú àwọn so àwọn lárúbáwá wọn máa ń ṣe ọlọ́run bá tẹ̀lé pé yẹwà pé àwọn èèyàn wọn ní alùpùpù ní contact pẹ̀lú àlùjẹ̀mú kódà tò lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n bá sọ ilé yẹn tán ọlọ́run wa ni wà á nà ń bọ́nù kà máa bọ̀nà tún aláyẹ̀lú afọ̀gbọ̀ àhàdì ara àbìlì sí wọn òun náà fi àwọn náà rò bẹ́yìn náà ṣe rò ilé hmm, ọ̀rọ̀ yìí ó lè jẹ́ pọ́rọ̀ sọ́lọ́ pé ọlọ́run bá ló sọ ọ́ Hmm? látẹnu ó sì bá nàbì ní sọ fáwọn kòkò yìí torí àwọn kan náà ń tún tó wà bẹ pé wọn rò gẹ́gẹ́ ní náà ṣe lò hmm? ibi ká bá aláyàbá fọlọ́ọ̀bù àhàdì fọlọ́ọ̀hún ọba kò lè gbẹ́ni kankan tó bá kú jù ìtumọ̀ yẹn ló kílẹ̀ jù lọ ẹni tó bá ti kú o káwọn tó jọ àlùfíà mọ̀ wọ́n gbé dìde ọlọ́run á rẹ̀. àwọn kan náà àwọn náà rò bẹ́ẹ̀ níbẹ̀ nínú àwọn àjẹnú àwọn náà rò bẹ́ẹ̀ àwọn náà ti mọ̀ tó wọn ò clear tó báyìí ni pé àwọn kan nù wọn náà ti rò pípẹ́ ọlọ́run bò lè gbẹ́ nìkan lójúṣẹ́ pípẹ́ bá tó wọ́n máa ní ìtumọ̀ lọ́wọ́ ìṣe bò kò kò rán kankan sí ẹ̀dá kankan àwọn yẹn kàn àwọn náà ti mọ̀ náà. káwọn náà níbi ìlú ìfòyẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n sọ yẹn tán wàlùjẹ̀nu wa ni wà á ná làmọ́sánà sàmáà ọ̀rọ̀jẹ̀náà múlẹ̀ àtàràtà ṣẹ̀dídá wàṣọ. Hmm? pé ńgbà tá a wo sánmà tẹ bá ti wo lámsù kí ni jẹ́ lámsù lámsù mi ni pé kéèyàn fọ́ọ̀ṣù kan àmọ́ kí wọ́n lò fún wà wọ́n lò fún pé a examine a test wọ́n lò touch láti fi mini test torí pé ṣe mọ̀ pé tẹ bá fẹ́ fíìlì bí nǹkan bá ṣe rí ṣe fẹ́ sí ilẹ̀ ò ní pé ìtẹ̀yìn bá fọwọ́ fíìlì ò ní fíìlì rẹ̀ lágbára jù ìtẹ̀sí sí fíìlì náà lè ẹ̀fẹ́ máa tẹ́sítọ̀ abẹ́ máa ẹ̀fẹ́ ní experience in person so ni wọ́n fi lo lamps láti ṣe ní pípọ̀ attest ipe ńgbà tá a dé sámà tá a débẹ̀ tá a jòkó sí tá a jòkó sí a rí wípé a observe a examine àtọ̀jẹ̀dínà àmúlẹ̀ àtàràsáṣù ìdàwà ṣọ́bàrìbà á security yẹn pọ̀ ju bó ṣe máa ń wà lọ ó kún kẹ́kẹ́ fún security ó kún kẹ́kẹ́ fáwọn ìràwọ̀ tó ń jù wá sàpétìtì incident ló ṣẹlẹ̀ tàkí ló lè ṣẹlẹ̀ and bá a ṣe jẹ́ àṣìmọ̀ tá a ṣe máa ń ṣe ní pẹ́tọ̀ wà á ná kú náà nà kó dòmìnà àmàkọ́ a níbi tá a ní àyè ìjòkó tá a máa ń gọ sí láti fi gbọ́ nǹkan àwa ọ̀gá àbùkù gbà tí ṣóòbù ti pọ̀ fàmá yẹ́sítà míl án ẹ̀jìdìlà ó ṣe àrùn ọ̀sán ẹnìbọ̀dì tó bá fẹ́ gbọ́ nǹkan kan nígbà yóò rí sáà tí wọ́n jù mọ́ tí ó jẹ́ rọ́sọ̀dù pé tí ó jẹ́ hafiz ẹ̀yìn ìjọba mọ́ làwọn ẹ̀yìn àrọ́bá kan abẹ́lẹ̀ sọ́ọ̀dì tí o kó omi tó wa lẹ́ẹ̀dín pé kírẹ́dìtì lẹ́ẹ̀dín pé dẹ́pọ́sìtì ń rọ̀ sí i nígbà tí ń rọ̀ sí i pé pé dẹ́pọ́sìtì kò kó mi ẹ̀ òun lẹ́sí pé wọ́n fi ń pe gbogbo bí táà ti máa ń wo oṣù ní màrọ́sì penis observatory ṣe máa observe wípé bíi pé ọlọ́run ọba fẹ̀ka ti sẹ́ẹ̀tì ṣèhábù kalẹ̀ báyìí tóun ti dúró báyìí pé tó o bá ti dúró báyìí wọ́n ju tiẹ̀ wọn ni nígbà táwọn náà wá rí gbà ah, kí ni ń ṣẹlẹ̀ wọn pàmò yẹ samil a ah, ẹni tó bá tẹ́tí nísìnyí tó lóun fẹ́ gbọ́ hmm, ẹ̀jú ti àwọn ṣìhábà tọ̀ yóò rí i pé ṣìhábà ń dúró dì ọlọ́run bá ti blọ́ọ̀kì ẹ̀ torí tó ṣẹlẹ̀ yẹ tó blọ́ọ̀kì ẹ̀ ní fún wa ń wádìí pé a ah, kí ló ṣẹlẹ̀ lórí rẹ̀ òun ni wọ́n fi kan bí tánù tó wà sí ń kírun láti ìtàkọ́kọ́ ká láti ìtàbìbẹ̀rẹ̀ kíláàsì yìí wípé àwọn màláì àwọn àjẹ́ ló ń lọ káàkiri pé àwọn orílẹ̀ kan gbọ́ wọn sánmà pé n tó ṣẹlẹ̀ yìí àdíṣe kọ́lá tí wọ́n fi àdíṣe àbúlá bùnà bàtí n tó ṣẹlẹ̀ yìí nǹkan kó yà ṣẹlẹ̀ tí ní sábà هذا الذي حالت بينكم وبين خبر الساعة إن كان يي لو بلوك وين سوري لو خبر الساعة sẹ́yìn bá wà dìtì àdìtì kọ́lá muslim so tó bá tó bá ìtún gbà wípé wọ́n sì tó ń gbọ́ kí wá sì tó máa há láti bẹ́yìn àkún ọ̀bẹ́ ìkọ́bá ìsàn àbá sọ wípé wá àwọn ògbọ́ púpọ̀ tó bẹ̀ mọ́ inú ajá ìjọsùn máa káfíìsì pé gbogbo nǹkan tó nǹkan lè máa gbọ́ hmm. nǹkan tá ti ń gbọ́ láti ọ̀rọ̀ ìyá iléyà lànàbì ń sọ kó tó wá bí ànàbì hmm. àmàlìjẹ̀nu ọ̀nà fíìkì information káàkiri hmm. ibi tá a ti mà pé bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá lọ lè ka kí sọ inú sọ̀yà tí àwọn kan náà sọ àbárò gbóòrò mọ̀ sí ìdàjà yìí. Sáyẹ̀nsì sọ́là ń rí i òun náà máa ń predict nǹkan ìní ti máa ń rí lé ànábì wa sọ fún pé ànábì ní kí ni máa ń rí òun náà sọ pé àwùjọ náà máa wá bá ẹ̀wọ́n ànábì ti sọ́ọ́ ìgbà ànábì dìde ọ̀rẹ́ ànábì wa sọ fún ànábì wa mú ànábì wa ní kọ́ kábàtù lákàṣe à mo ti kí fún kankan fún kó predict kí lànà lè kí fún ànábì kíkù áyà yà ọmọ táàtì sàmà òbílù kọ́ni mọ̀bí nígbà tó sàrà ní wọ́n ní àdọ́kọ̀ àdọ́kọ̀ àdọ́kọ̀ mìíràn ànábì wà ní ẹ̀ẹ́sà fàlàntà àdúrà kọjá rìmí lẹ́nu ẹgbẹ̀rẹ̀ ò lè kọjá láàrin so ẹ̀sì lè rí lásìkò tá a wà yìí náà àwọn táwọn àlùjẹ̀nú bá fẹ́ lò láti fi mislead èèyàn wọ́n lè máa fún ní information rẹ̀ òun náà lẹ́fi fáwọn èèyàn sá lọ tẹ̀lé kíníkà ah, ní àtẹ́nìkan pé àwọn ní olórí òkè lábájá ní kọ́dà tó many people ní ọmọ ń fà kó òun Islam tó bí wọ́n sọ fún ìgbà ìwọ ìrírí náà ìwọ bẹ́ẹ̀ kan ìrírí náà jọ wọ́n lójú ọ ayé àti ọ̀sán pé òun lè rí náà sẹ́lẹ̀ fún òun lè rí náà sára wọ́n ní wàhálà tó kó ayé gbé so now wọ́n lẹ́yìn àwọn ń gbọ́ àmọ́ nìsín àwọn ti rí pé èèyàn ò lè gbọ́ ọmọ ìsẹ́lẹ̀ á ètò ìgbà òṣì àbá ọ̀sọ̀ pé and tẹ̀bá ìṣòwò kọ́nà tó wà nákúnná nákúlù mi náà mọ̀ ọ́dà lè sáàmù láàmù tó wà ń pè lè sáàmù láàmù tààlù lè láàmù ìlànà ìdarí ayé lè kò ní ìran káàkẹ́ kan jòkó sílẹ̀ sí káfílẹ̀ gbọ́ náà ni káfílẹ̀ gbọ́ ni ọlọ́dọ̀ pé kí nínú àwọn alẹ̀ sáàrí ẹ máa gbòòrò pé ká gbọ́n àti ìyàwó kò mẹ́ àti ìyàwó kò mẹ́ pé ọlọ́run kò fẹ́ kí wà yìí kí n kàkà dápọ̀ lẹ́yìn ìgbà tó sọ ilé yìí tán èyí tí wọ́n á tẹ̀lé ní pé wà á ná lánàdìrí aṣáàrò orí ìdàbí mọ̀fẹ́lá am ọ̀rọ̀ dàbí ìrọ́pọ̀ ọ̀ṣọ́ tọ́ awó ọmọ awó ọmọ ṣé o aburú la gbàlérò pẹ̀lú àwọn tó wà lórí ilẹ̀ ní pẹ̀lú bọ́n ṣe búlọ́ọ̀kù wa ká mọ́ gbọ́mọ́ yìí àbọ́lọ́run ọba wo eré rò wọn ṣẹ́gbọ́n mi ní táwọn àfáà tú níbi áyà yìí ọkùn sí ibi méjì àwọn mẹ́ta àwọn ọ̀kan mẹ́ta àwọn àfáà kan sí ibi pé tọ́ ẹ́ àwọn ọ̀bọ́ yóò rí àbá burú ìtọ́lọ̀ àgbà lórí ṣùgbọ́n wọ́lá ọ̀hàlẹ̀ ìtumà tó súnmọ́ hmm? tàbá tún pé tó ń wí òní wípé wọ́n láwọn ọmọ tọ́lọ̀ ń gbà lérò náà ilé yóò lọ pẹ̀lú iná sẹ̀mí iná kọ̀rọ̀ ara ajẹ́bà tàbí ilé ìsọ̀rọ̀ lọ́kọ́ sọ fún wa pé wọ́n láwọn gbọ́ jẹ́ ẹgbọ́ ilẹ̀ òṣù àwọn fúnra wọn ni wọ́n establish káwà tó sọ báwọn náà ó tún wá sọ pé a máa rọ́ dàbí ní rọ́bùn lọ́ṣẹ̀dá tí a mọ̀ bóyá abúrò lọ́nbà lérò àwọn bẹ̀ẹ̀kẹ́ náà ti akọ́lẹ́jì pé rọ́ṣẹ̀dù àfitábà tùkátù wípé àwọn ọmọ oṣìlú ìfúnra rẹ̀ nípínlẹ̀ pé rúṣùdù ní kíní yìí nípìnlẹ̀ ṣùgbọ́n níjọ́ tó bá dórí ilẹ̀ tán níjọ́ tó bá dórí ilẹ̀ tán ó lè jẹ́ test pé níjọ́ tó bá dórí ilẹ̀ tán tòun bó ṣe jẹ́ pé ìfọ̀nàmọ́lọ́wọ́ bá gbà lérò pẹ̀lú ẹ̀ yóò wá jẹ́ tẹ́ẹ̀sì fáwọn èèyàn tó ṣe pé tẹ́ẹ̀sì òun àti tẹ́lómi tuntun ìgbọ́sẹ̀ mọ̀kọ́lọ́wọ́ ọba nígbàtí mẹ́sẹ̀jì bá sàtì wá dọ́dọ̀ ní tẹ́lẹ̀ náà olùmọ́fí àjẹyìn bọ̀ tí mẹ́sẹ̀jì bá dé tẹ́gbọ́n ẹ̀kẹ́ fi mọ̀nà ẹn tó ń bá tán wá ti kèfèrí sí nǹkan ó lè gbé tẹ̀yìn tẹ́ẹ̀kọ́ fi jẹ́ rọ́ṣà dá wẹ́ ṣọ́rù yóò jẹ́ hmm? àmọ́ tí ibùnà àṣírò tún ọgọ́rùn-ún tún ní wípé nǹkan tí ó máa ṣẹlẹ̀ lórí ilẹ̀ báyìí ẹ́ wẹ́dá aburú wẹ́dá dáadáa àwọn onímọ̀ rẹ̀ mọ́ báyìí because wọ́n ti kọ́ tiwa off. dàbí tí wọ́n fẹ́ sọ déédéé ibi táwọn wà nígbà kan ti kọ́ gọ́t áyà yìí wá lẹ́yìn pàmọ́yẹ́ samuel anna ó wá lẹ́yìn pàmọ́yẹ́ samuel anna ipé tọ̀ náà bá a ti ń gbọ́rọ̀ tẹ́lẹ̀ táàrí gbọ́mọ́tọ́nà ọba fẹ̀kan ti blọ́ọ̀kọ̀ tó ti sọ ìfi sánmà ìmọ̀ wá ti pọ̀ bí wọ́n ti wá pọ̀ ti tọ̀ ìtọ́lọ́wọ́ mọ̀ wá ti sáìdì pẹ̀lú àwọn ará alẹ̀ ẹ́ eh? abúrú rẹ̀ ní ọlé o, dáadáa ní ó ṣe rí pé wà ná kó gbogbo pẹ́sà ní ìdàbí wọ́n fi bí wọ́n ṣẹ́dá òun ni ó jẹ́ tí wọ́n mọ̀ tẹ́yàn bá ti fẹ́ sọ gbogbo nǹkan tó kó sínú ni ìní hmm? kọ́ ojú kọ́ra ńlá ká bọ̀tí má fi bẹ́ẹ̀ sì mọ́ pé iwájú lọ́lọ́kọ̀ yìí ń wà mí lọ ẹ̀yìn lọ́lọ́kọ̀ yìí ń wà mí lọ mi ò mọ̀ ṣẹ́nu sáà ìtumọ̀ pé òun ò kẹ̀kẹ́ tẹ̀ mọ́ àdáyé sàǹgbọ́n lọ ló fi sọ pé oníṣọ́wájú ló fi sọ ẹ̀yìn ìwé torí iwájú àtẹ̀yìn

àwọn tó bá ti gbà ń kọ̀ òrìlóye ti wúlọ lọ́wọ́ wá dì sáì pẹ̀lú àwọn tó wà lórí ilẹ̀ àti tani ó bọ́ sí tani ó bọ́ sí àwọn so inshallah ti ká lò ó á bẹ̀rẹ̀ níbi wa anáni lásán rẹ̀ ó omi nàdúnà dálí kó nà ọ̀rọ̀ ọ̀rọ̀ Thank you. السلام